الحمد لله رب العالمين وصلى الله وسلم على عبده ورسوله نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد إن من نعم الله تبارك وتعالى على عباده أن يسر لهم السبل للحصول على الأقوات والأرزاق والأطعمة فالإنسان يأكل ويطعم من رزق الله منذ خلق الله آدم عليه الصلاة والسلام وما زال البشر في ذلك والحمد لله بل إنه ما من يوم إلا ويكتشف نوعا جديدا من الأطعمة المفيدة مما يصلح مما يصلح, يصلح حياة الإنسانية اللهم لك الحمد والشكر على ذلك أيها المؤمن أيتها المؤمنة إن توفر الطعام إن توفر الطعام لك ولأسرتك والأعيلتك من أجل نعم الله عز وجل عليك فعليك شكره والتعبد له قال الله عز وجل فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف ولذلك استحب الشارع أن نحمده بعد الأكل ولذلك ورد عن النبي صلى الله عليه وسلم أن العبد إذا أكل طعاما فعليه بأن يقول الحمد لله الذي أطعمني هذا الطعام ولما كان الإطعام سببا من أسباب التخفيف عن الفقراء جعله الإسلام من أنواع الكفارات الجزائية قال الله عز وجل عن فدية غير مطيق للصيام أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين يا عباد الله إن الإسلام كما دعا إلى الإطعام كذلك دعا إلى الحث إلى حث الناس على ذلك وجعل عدم فعل ذلك من علامة تكذيب يوم الآخر قال الله عز وجل أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين اعلم أيها المسلم أن الدعوة إلى الإطعام من أوائل الكلمة التي بدأ بها الرسول صلى الله عليه وسلم دعوته أول ما نزل إلى المدينة فعن عبد الله بن سلام قال لما قدم النبي صلى الله عليه وسلم انجفل الناس عليه فكنت ممن انجفل فلم فكنت ممن انجفل فلما تبينت وجهه عرفت ان وجهه ليس بوجه كذاب فكان اول شيء سمعته يقول ابشوا السلام واطعموا الطعام وصل وصلوا الارحام وصلوا والناس نيام تدخل الجنة بسلام رواه الترمذي يا عبد الله إن كنت تريد أن تكون مع الأبرار مع الأبرار الذين وصفهم الله عز وجل بأنهم في جنات النعيم فأطعم الناس الطعام قال الله إن الأبرار يشربون من كأس كان, كان مزاجها كافورا عينا يشرب بها عباد الله يفجرونها تفجيرا يؤفون بالنذر ويخافون يوما كان شره مستطيرا ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا أيها المسلم إن كنت تريد النجاة من النار فأطعم الطعام وخصص به الفقراء والمساكين والمحتاجين قال الله عز وجل ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين بارك الله لي ولكم في القرآن العظيم الحمد لله أطلنا فلا وضع أسوى صلاة فنبوى محمد صلى الله عليه وسلم أي مسلمين دودو إذا كما دادي سكا يقول إنه دراسة لهم وضع سفا òun náà ni pé ó ṣe jíjẹ mímu ó ṣe nírọ̀rùn fún ẹnìkọ̀ọ̀kan wa kọ̀dọ̀ sópinya láàrin mùsùlùmí àti kèfèrí ìlú jẹ́ sí pé àwọn ìdẹ̀ra gbogbo kárí ilé kárí oko òun náà ni jíjẹ mímu wa ọlọ́run ọba ṣe jíjẹ wa ó ṣe nírọ̀rùn fún wa ọmọ ènìyàn máa jẹ máa mu wọ́n dẹ̀ ń jẹ mu nínú arísìkì ọlọ́run ọba láti jẹ́ ti ọba ti dá ọmọ ènìyàn wọn dẹ̀ wọn ọ̀yẹ́ wọn ògbò lẹ́ni tí ń jẹ títí tó fi di àsìkò tá a wà yìí a sì gbà pé a máa jẹ́ náà ni títí tí ayé fi kò ní ayé kódà nínú àwọn orí tọ́lá wọn bá ti fún àwọn ẹ̀dá ènìyàn òun náà ni pé oúnjẹ tá à ń jẹ yìí kò stop tá a bá wo bí ọgọ́rùn-ún ọdún kan sẹ́yìn ìran oúnjẹ táwọn bàbá wa ń jẹ ń gbà yẹn àwa ń jẹ lákòókò tá a wà yìí àtúntí wa ní òmíràn táwọn ò ní eléyìí dẹ̀rẹ̀ ọlọ́run ọba ni eléyìí jẹ́ fún wa ló fi jẹ́ sí pé kọ̀fẹ́ sí ojúmọ́ kan tí ó máa táwọn elétò oúnjẹ tí wọn ò máa dìkẹ́ẹ̀tì ọ̀nà oúnjẹ mìíràn jáde fáwọn èdè ènìyàn tó nípa báyìí gbogbo àwọn nǹkan tí wọ́n dẹ̀ mú wáyìí oúnjẹ nǹkan tí wọ́n máa ṣàǹfààní fọ́mọ ènìyàn ẹ̀rọ màá fi léèwì òun lọ́jọ́ fáwọn èdè ènìyàn ṣùgbọ́n tó rí bá wà lórílẹ̀ ayé ẹni tí wọ́n mọ orí ìwé náà ni mọ́mí ní òdodo kìfìrí ọkàn máa jẹun lọ́ntì ẹni kìfìrí ń jẹ Mr tantalizer oúnjẹ gbogbo àwọn oúnjẹ tó ń jẹ ṣùgbọ́n kọ̀ mẹ́ni tó fún òun tiẹ̀ ṣùgbọ́n yóò ti máa mà pé ìgbọ̀nà ọlọ́run ọba ni yóò máa dúpẹ́ fún ọba tó ṣe oore yìí ẹ̀yin mọ̀mìnì lọ́kùnrin ẹ̀yin mọ̀mìnì lóbìnrin ẹ lọ́wọ́ mà pé nínú àwọn nǹkan tó yẹ ká máa dúpẹ́ fún ọlọ́run ọba lé lórí lé gbogbo ìgbà òun náà ni pé a fẹ́ jẹ àríjẹ a fẹ́ jẹ àríjẹ àrí jẹ a ara tá jẹ sí a àlàáfíà tá a fi jẹ ìdí ká mọ̀ pé ìdẹ̀rẹ̀ ọlọ́run ọba lé àwọn ènìyàn ń bẹ tí wọ́n fún wọ́n kàn pàṣẹ ẹ̀sìn lára fún bàṣẹ kú ni tó nípa báyìí ọlọ́run ọba ó ṣe ìrègùn lé wa lórí lórí nǹkan yìí ló fi yẹ ká máa dúpẹ́ fún ní gbogbo ìgbà lórí oúnjẹ ẹlòmíì bá ṣe ń wọra wa yìí ibùsùn ní má kí n gbogbo ìgbà yẹn bá níbo ní condition yóò fi kọ̀ dá ah, ah subhanallah ọmọ jẹun àárọ̀ ọmọ jẹ tálẹ́ àná òtún ní ọ̀dà ọmọ pé ọmọ orí lọ́dọ̀ ọlọ́run ọba nìyẹn ìyẹn ọlọ́run ọba fi ṣe fáwọn ará mọ́kà

ẹ kẹ́ ẹ máa sìn sọ nípa báyìí nínú àwọn nǹkan tó yẹ ká máa dúpẹ́ fọlọ́wọn ọba yé lórí òun náà nípa àárín nǹkan jẹ wọ́n máa yá mi tó ń gbọ́ mi lọ́kùnrin àti lóbìnrin wọ́n bànú jẹ́ òtí ìkọ́lé kí ló ń bọ̀ nínú jẹ́ òtí ìraká kí ló ń bọ̀ nínú jẹ́ òtí ìsìn táwọn ẹgbẹ́ rẹ tó rò báwọn ẹgbẹ́ rẹ ń ṣe ní tí òtí ìsìn wà táwọn ẹgbẹ́ rẹ náà ti rí ṣe torí báwọn ènìyàn wọ́n kàn máa wo aago aláago nù rẹ́gbọ́n fẹ́ sin táwọn ẹgbẹ́ ọ̀hún ṣe ìtú ẹ̀ ń ṣe lẹ́yẹ́lẹ́yẹ́ wo ọmọ pàwọn kan bẹ tí wọ́n ti rí ṣe ẹ̀ka dúpẹ́ fọlọ́wọn ọba tó nípa báyìí ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó ọba rí jẹ tó sì jẹ pé orí nǹkan tó jẹ ó yẹ kó ọmọ pé orí náà náà ọba ṣe fún ẹ gbogbo nǹkan yòókù wọ́n mọ̀ pé bẹ́ẹ̀ni bá ṣe ń bẹ ìpínlẹ̀ ń bẹ ìrètí wà nípa báyìí látara rẹ̀ náà ni sẹ̀ríà Islam ló fi rẹkọmẹ́ǹdì ká máa ṣe ọpẹ́ lẹ́yìn bàtà bá jẹun tán gbogbo mùsùlùmí òdodo lọ́kùnrin àti lóbìnrin tó ọba jẹun ọgbọ́dọ̀ tó fẹ́ fọ́lọ́wọ́n ọba gẹ́gẹ́ bí anábìwá sallallahu alaihi wasallam bó ti gbé wá fún wa tàbá jẹun tán àì dìde ń di oúnjẹ bíi kèfèrí kèfèrí ni ò ní bẹ̀rẹ̀ ni ò lópin bó bá fẹ́ jẹun kò ní tí ó fi bẹ̀rẹ̀ rẹ̀ bí ó bá parí ẹ̀ náà kò ní tí ó fi parí ẹ̀ ṣùgbọ́n mùsùlùmí ó ní tó fi bẹ̀rẹ̀ oúnjẹ rẹ̀ kí ló bẹ̀rẹ̀ oúnjẹ rẹ̀ bísímìlá tó bá tún jẹ tán náà ó ní tó fi parí ẹ̀ alihamudulilah èyí tá a ń dúpẹ́ lé lórí ó ká mọ̀ pé oore ni àwa tá a jẹun ó ká bó ṣe jẹ́ oore fún wa bẹ́ẹ̀ náà ni ká máa wọ́nà bí ẹni tí òrí jẹ́ òṣèré jẹ́ jẹ́ oore fún wa náà bákan náà yẹnni pé báwa ṣe ń rí jẹ yìí ìrọ̀rùn lọ́jọ́ fún wa orí lọ́jọ́ fún wa ìdẹ̀rọ̀ ọlọ́run ọba ni fún wa àti ń tá a rí jẹ yìí tá a bá lè mú níbẹ̀ tá a bá fẹ́ tí òrí jẹ àti ìjọsìn lára tó ṣe fọ́lọ́run ọba ọlọ́run mọ̀ pé torí ìdí eléyìí ló fi jẹ́ sí pé Islam wọ́n mọ̀ wípé ká fẹ́ tí òrí nǹkan jẹ ká fún ní tí ó jẹ a rìlífù ẹ̀ nínú láìfù ẹ̀ ìṣẹ́ rẹ ti bùṣe nìyẹn àwọn yorùbá náà máa ń pálówó yìí pé tí ebi bá kúrò nínú ìṣẹ́ ìṣẹ́ bùṣe ẹ̀yìn ni pé islam wọ́n wo kọ̀ǹdíṣàn ọmọ ẹ̀dẹ́ ènìyàn yìí pé àà tọ́mọ ènìyàn bá ti rí nǹkan tí ó jẹ tiẹ̀ ti dà àyòkù yọkàn máa garùn òwò tọ́ba dé ọkọ àbọ̀ tí ọba jẹ́ ìdíkó sí wàhálà ṣùgbọ́n tí ọba ní islam ó rẹkọmẹ́ndì àwọn ìtanràn fún wa ẹni tó bá dẹ́sẹ̀ fáìn tí ó fi san ìjìyà tó wà nínú sẹ̀rẹ́ ìsìlámù tá a máa fún arúfin ibi kọ́ lọ bọ́ aláìní kọ́ lọ bọ́ aláìní kọ́ lọ bọ́ aláìní ẹ lọ ronú ti ààwẹ̀ gbígbà wọ́n ní téèyàn ọba gbá ààwẹ̀ tí ọba lágbára láti lè gba ààwẹ̀ sẹ̀rẹ́ àmúwáyé pé kó fẹ́ni tí ò ní nǹkan kó fún ní nǹkan jẹ ẹ̀rí fífún yẹn ló ń jẹjẹ yọọ máa dúró nípò pé ọgbà ọjọ́ kan subhanallah ẹ̀wẹ̀ ẹ̀sìn mo ti dáa tó inú ẹ̀sìn wo lè yẹn wà kò sófin báyìí inú ẹ̀sìn kankan lórí ilẹ̀ ayé táwọn babaláwo kò sí mbẹ̀ tàwọn ẹlẹ́sìn tọ̀tún kò sí mẹ́ tàwọn ẹlẹ́sìn tòsì kò sí mẹ́ islam nìkan lónìí yẹn fi yẹ pé ẹ̀sìn tó pàtàkì ìjọmọ ènìyàn náà ẹ̀sìn islam bẹ́ẹ̀ ni téèyàn bá búra lórí irọ́ lórí pé ó tún wá já ìra bíbù nì ó ní ìfúnni ló ń jẹ nínú bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan ẹ̀rí tá a bá gbé àwẹ̀ níparí àwẹ̀ wọ́n pè káyọ jáka fáwọn aláìní ẹ̀sìn wo ló ní gbogbo eléyìí islam náà ni níbi jẹ́ pé nígbà tí islam pàtàkì oúnjẹ ká fún ọmọ ènìyàn lóúnjẹ fún ngbàtí ìsìláàmù sàlàyé fún wa pé ká rí nǹkan tá ẹ jẹ ó jẹ oore fún wa ó tún wá ń sọ fún wa yí pé ká fún ẹni tí ò rí jẹ lóúnjẹ náà ó tún jẹ iṣẹ́ ńlá fún wa naam ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ lọ mọ̀ yí pé ìsìláàmù tẹ́ ń wò yìí bó ṣe pè wá pé ká máa fúnra àwọn tí ò ní jẹ tí ò rí nǹkan jẹ bó ṣe pè wá pé ká máa fún wọn yìí bákan náà ó tún pè wá yí pé ká tún máa ṣe àwọn ènìyàn lójú kòkòrò pé ẹ̀ ṣèfàlẹ́yìn nìyẹn ẹ̀ẹ́dẹ̀ fún wọn díẹ̀ ní oúnjẹ yín wọn náà yẹra rẹ o wà wọn oúnjẹ tó ń wíṣítì lójúmọ́ wọn nǹkan tó ń wíṣítì dànù lójúmọ́ ní oúnjẹ tó ń jẹ ẹlòmíì yóò pé àwọn ò lè láàbọ̀ àwọn ò lè jẹ tó bá ti du díẹ̀ díẹ̀ nu oúnjẹ báyìí yóò fọwọ́ gan lórí ni wọ́n lọ dà yòókù nù ọ̀bẹ̀ tó ọlọ́wọ́n ọba àwọn tí orí nǹkan jẹ́ ń bẹ̀ kẹrin kiri yẹn ni pé nínú nǹkan tí Islam tó ń rí ìmọ̀lẹ̀ fún wa foundation rẹ̀ òun náà ni pé ká máa pe àwọn èèyàn síbi pé ẹ máa fáwọn èèyàn lóúnjẹ ẹ máa fún àwọn ènìyàn lóúnjẹ ìyẹn ló fi jásí pé anabiwa <clears throat> ah, Muhammad sallallahu alayhi wa sallam kó tó di bá lọ síbi ọ̀rọ̀ anabi ìyẹn ló fi jásí pé pípé àwọn ènìyàn síbi ká máa fún yàn lóúnjẹ yìí ó nínú nǹkan tó jásí pé téèyàn ọba ṣe ó nínú táàfin máa mọ̀ pé kò gbà pé àlùkìyà máa ń bẹ bẹ́ẹ̀ bá máa ń pa àwọn èèyàn pé ẹ fáwọn èèyàn ló ń jẹ ẹ fáwọn èèyàn ló ń jẹ ẹ fáwọn èèyàn ló ń jẹ sẹ́mi pé tí ó pé èèyàn pé kọ́ fáwọn èèyàn fáwọn èèyàn ló ń jẹ òun náà ti fáwọn èèyàn nìyẹn ẹni tí ọ̀dà sọ fún ni tọ́mọ ẹ̀rá wò yẹn ni wípé nǹkan méjì lọ́pàdé ń bẹ̀ yẹn àlùkùránì ni ó gbé wá fún wa nísìnyí pé nínú àpẹẹrẹ tá a fi máa mẹni tí ò nígbàgbọ́ sọ́jà àlùkìyàmà òun náà lẹni tó jẹ́ sí pé kì í pé àwọn èèyàn pé wá fáwọn èèyàn ló ń jẹ ó fi yé wa yí pé ẹni tí ó pé èèyàn pé káwọn èèyàn wá fáwọn èèyàn ló ń jẹ òun gangan fúnra rẹ̀ ó ti ń ṣiṣẹ́ yẹn nìyẹn alukurani sọ fún anú súra tòsí ọ sọ fún wa pé arọ ayíta lẹ́dẹ̀ yóò ká zebo bi dín ìwọ ànábì ọ mọ̀ páwọn káwà tí wọ́n ti gbà pé kọ̀sọ́run kò sẹ́sàn wọ́n gbà pé ọ̀sẹ́sàn lálùkìyàmà fàdáríkà lẹ́dẹ̀ yàtọ̀ ọ̀lẹ́yàtìm ó lẹ́ni tí máa ti ọmọ òrukàn lọ́pàápàá yẹn ní kí kìí jẹ́ kí wọ́n láyè kì í fọ́n chance kì í fọ́n òrukàn láyè náà ìròyìn tí wọ́n bèrè yẹn tọ́kàn wá ń bíbà yẹn ó lẹ́ni pé wàrà yà wàlá yahuddu ala ta'amil miskin kì í pè àwọn èèyàn pé ajá fáwọn èèyàn ló ń jẹ ohun tó máa ń ta kò bìkí ni ẹbẹ ṣé òun yẹn ó ti ní ségesège owó lọ́wọ́ kí lọ́kàn wọ́n ń gbòòsì tọrọ pé ẹ fún mi ẹ fún òun lọ́mọ èèyàn máa ní lọ́kọ́ tó máa tọrọ bára gbogbo ẹni tẹ́ ló ní lọ́wọ́ tí ń tọrọ bára kò ní ní tọ́ ní owó òṣèbò láti rí jàmá owó òṣèbò pamọ́ ń tẹ́ ẹ̀rọ kò níyẹn kì í sowó ó kàn ní díẹ̀ ń parọ́ yìí náà tó nípa báyìí ìdẹ́ka lọ mọ̀ ẹ̀yin mùsùlùmí òdodo wípé ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam àkọ́kọ́ ìgbà tó kọ́kọ́ sọ̀kalẹ̀ sílùú Madina kí ló fi bẹ̀rẹ̀ dáwà rẹ̀ láàfin ma pàtàkì ká fún yàn lóúnjẹ ànábì rí foundation àwọn nǹkan mẹ́rin nínú àwọn hadith kan mẹ́ta ó mẹ́ta la fẹ́ mú ó rí àwọn foundation nǹkan mẹ́ta mọ́lẹ̀ ní àkọ́kọ́ ọ̀rọ̀ tó sọ nígbà tó wọ ìlú Madina alayhi salatu wa salam ó fi wọ́n fi ń fi rinlẹ̀ fún wa yí pé a rẹ̀ yìí àmọ̀ ntànà ntànà bí mẹ́ńṣẹ̀ rẹ̀ àbí ọ̀ mẹ́ńṣẹ̀ rẹ̀ sallallahu alayhi wa sallam. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah wa ba'd. imam wa tirmidhi wọ́n gba hadith wa ó sì lẹ́sẹ̀ lẹ́ wọ́n ní nìkan nínú àwọn sàábé tó jágbà ó ti ṣe ẹ̀sìn kan rí kó tó di pọ́jọ́ islam ẹlẹ́sìn júù ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ abdullahi ibn salam وسيدي لما قدم النبي صلى الله عليه وسلم ما كان بدي تدجي المدينة صلى الله عليه وسلم إن جفل الناس عليه أو ينسي جرا جرا جرا جرا في أفاو أفاو أفاو تحلون تون أفا أنت قالوا يا أفاري إن جفل الناس أو ينرى جرا جرا جرا لا تلوري فكنت ممن انجفل فلما تبينت وجهه عرفت أن وجهه ليس بوجه كذاب olóhùn náà wá wà nínú àwọn tó rọ́ gíragíra torí pé kò sí ìgbà ìsìlámù bẹ́ẹ̀ mi náà tiẹ̀ fẹ́ wo bàbá tí wọ́n sọ̀rọ̀ rẹ̀ yẹn ó kúrú ni ó ga ni ojú ẹ̀ lé ni ojú ẹ̀ tútù ni ó mú dà lọ́wọ́ ni ìrìn ẹ̀ ni ó ń sọ̀rọ̀ ni ó kú ọfẹ́ wò ó náà tẹ̀lé wọn onígbà tó ń débẹ̀ ntún kọ́kọ́ sọ ni pé òun fẹ́ wojú ẹ̀ bí òun fẹ́ wò sójú ẹni eré ni àbójú ẹni bí àwọn náà mojú ẹni eré lórílẹ̀ bá ṣe wáyé akànlé má mẹ́ni tó jẹ́ ní rí dáadáa ni tòmọ́tò ọba rẹ́ni bí tó sì rẹ́ni rí kan ọmọ kojú rere lélẹ́ ọ̀bọ̀ sí gáràjì kó àwọn ojú tí ọmọ dẹ́rù bá àyàn kéèyàn tó sọ pé ẹ dákun sẹ́ni burú ni wọ́gán ti mà lójú ẹ̀ ọ̀bọ̀ sí àwọn kọ́nàkọ́nà àbí táwọn ọmọ burúkú wà ọba ti lójú ẹ̀ tó rí làǹbí tó rí làǹbí tó rí gímú tó yọ bá kan tó rí gbogbo ẹ̀kẹ́ tó sì bá kan ó ti mọ̀ pé àwọn tí wọ́n máa fa kínní nìyí ẹni bí kalẹ́lẹ́yìí naam abdullahi ibn Salam oníjẹ́ ojú ẹ̀ ó sì ojú ànábì sallallahu alayhi wa sallam nígbà tó ń rí ó ní pé ah ojú eléyìí ojú olóòótọ́ ni nítorí kọ́kọ́ ti sílẹ̀ kan ọlá rẹ̀ fún nìyẹn tó o bá ti bàgbẹ́ ti ń sọ̀rọ̀ kọ̀tàn ọjẹ́ ọ tẹ̀ lọ́rọ̀ ẹ̀ ṣùgbọ́n ti ń ṣèwádìí ní gbígbà bá ti ń wé ènìyàn ti ń sọ̀rọ̀ pé kí ló fẹ́ wí nítorí ó wí kò ní sí ọlá nǹfààní mọ̀wùlẹ̀ jókòó ń bí ẹni tó ń sọ pé kí ló fẹ́ wí mọ̀wùlẹ̀ jókòó tì ó lè sàǹfààní náà ó lóun rí gbójú ànábì ojú ojú tó dáa ni ojú olódodo ni ó wá fẹ́ report fún wa onígbà tánábì fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó lóun wò pé àwọn ohun tí ó kọ́kọ́ sọ ó ní àkọ́kọ́ ní tánábì tó ń jọ náà sallallahu alaihi wasallam ó náà ní pé absus salam ẹ fún àlàáfíà kárẹ̀ ẹ jẹ́ kí àlàáfíà ó kárí ilé kó kárí oko àlàáfíà ni mo mú wa absus salam ẹ jẹ́ kí àlàáfíà ó gba gbogbo àyè ẹ má jẹ́ kí dàrúdàpọ̀ kọ́ wá níbi kankan ibi tí àlàáfíà wà ẹ jẹ́ kó pọ̀ sí ibi tí ò sálàáfíà ẹ fà àlàáfíà síbẹ̀ ọlá kọ̀ọ̀kọ́ tó ń gbọ́lẹ̀ náà nábì nìyẹn sallallahu alaihi wasallam ẹ̀rí gbogbo ẹni tí ń lẹ nǹkan mọ́ ìsìláàmù lára ní tí ò dára ó ní ó padà jẹ́ padà àwọn foundation nìyí foundation tánà bí kọ́kọ́ àlàáfíà ni o àlàáfíà ni o àlàáfíà ni o kò sí wàhálà o kò sí dààmú o kò sí fòró èmi tẹ́ wo yí àlàáfíà ni mi o àlàáfíà ni mo ń pè sí o ẹ̀sìn tí mo ń ṣe ẹ̀sìn àlàáfíà ni o abdulsalam lẹ́yìn yẹn anabi sí step ẹlẹ́ẹ̀kejì sallallahu alaihi wa sallam kí ni step ẹlẹ́ẹ̀kejì ó ní wà á fẹ́ ìmọ̀ tọ̀àm wà á fẹ́ ìmọ̀ àtọ̀àm ẹ máa fáwọn èèyàn ló ń jẹ subhanallah first speech tí ọkọ sọ ó ní ẹ fàlàáfíà kalẹ̀ ẹ máa fáwọn èèyàn lóúnjẹ ẹ rí foundation kí ló wáá fà á tó fi jẹ́ sí pé irú nǹkan tánà ẹbí kọ́kọ́ tí ó kọ́kọ́ jáde lẹ́nu ẹ̀ nìyí sallallahu alaihi wasallam jíjáde rẹ̀ yìí ó yẹ kó fi yé wa nǹkan pàtàkì ni ìyẹn làwa jù sílẹ̀ láwa mùsùlùmí táwọn ẹlẹ́sìn mìíràn gbà lọ́wọ́ wa náà ìyẹn là sílẹ̀ bá a ṣe fún yẹn ló ń jẹ kì í sígbà tó bá tó bọ́ tán láti ìbẹ̀rẹ̀ oṣù dípa ayé oṣù tó yẹ pábọ̀ rice kan kóńgò rice kan iná ìlọ́ba lè máa fún ah, ah ó ti ṣe ẹ tó fún kóńgò rice kan ẹ̀mí rẹ̀ ọ́fà mẹ́sìn sí ah sẹ́mbà ní kí wọ́n fi rọ́ wa jù láwọn àkókò tó lọ àtàkókò tá a wà yìí tẹ́lẹ̀ fi rọ́ mùsùlùmí ságbo wọn á fún ní ní tó àjẹyìn nànàbí orí ìmọ̀lẹ́yìn sallallahu alaihi wasallam ṣùgbọ́n àwọn ọmọlẹ́yìn àkàkùn afẹ́ ẹmọ tọ́hán ẹmọ tọ́hán yẹn ní nǹkan jẹ́ ń oúnjẹ a láti mọ kí ni definition àtọ̀hán oúnjẹ ẹlòmíì rò pé jẹ́ ń pèlú oúnjẹ ó dìgbà tó bá tó fún ní gbogbo ẹ̀kọ́ complete kì í ṣe bẹ́ẹ̀ gbogbo nǹkan tí wọ́n bá ti ń pèlú oúnjẹ òtúnṣe náà nù kódà bó ṣe ọ̀sán lọ́ba rà ọ̀sán ni wọ́n máa ń há ń jẹ ẹlẹ́ẹ̀kan lóṣù fáwọn èèyàn fruit lọ́ máa ń há báwọn èèyàn pé even sweet oúnjẹ náà tí ń tọ́ ẹ lágbára máa fáwọn èèyàn especially ẹni tó bá jẹ́ àwòkọ́ṣe nínú ẹ̀sìn ó gbọ́dọ̀ ní àwọn nǹkan bá ń lọ́wọ́ kódà bọ́ bí ò tó nǹkan máa ṣe bó ṣe lágbára máa àtọ̀ ẹ̀mọ̀ tán ẹ máa fáwọn èèyàn ní nǹkan tó jẹ àwọn olóṣèlú tún gbà yẹn lọ́wọ́ wa ẹ bàbá kan bẹ nílọrin mi ní mẹ́ńṣà ó ti kú láyé ẹ ojoojúmọ́ ni jíjẹ tó bá ti délé ẹ gbogbo ẹ bá ti dé yóò yò lọ ni tó bá wa yó tó bá ní ẹ lọ pààyàn ṣé ò ní lọ yóò lọ wọ́n fi oúnjẹ ń yé èèyàn padà láti ibi tó dáa síbi tí ò dáa báwo wá la àtẹlẹ fóúnjẹ yíyàn padà láti ibi tí ò dáa síbi tó dáa jẹ̀mọ́ <laughs> fún ga lọ́rọ̀ ọ̀run jù ọ̀dà jẹun kò kírun o dà oúnjẹ tá a máa jẹ yìí lẹ́yìn bàtà bá kírun tán láti jẹ o tó bá jẹun tán o kírun rẹ dáadáa o yóò kí dáa ju bó ṣe expect lọ nígbà tó ń jẹ ti débẹ̀ tùmọ̀tò bá jẹun tán ọkùnrin tí mẹ́mẹ́ yẹn máa lọ lù ú yóò lọ ṣùgbọ́n yóò kú tó wọn ọba lóhun ní rí mi ìjẹ ní tí ó jẹ ọlọ nìyẹn ṣùgbọ́n ti dáadáa àà ó ti mọ̀ pé ń tọ́ dáadáa ní kóhun ṣe ànábì wá rí mọ́lẹ̀ fún wa sallallahu alaihi wa sallam àwọn olóṣèlú gbà tẹ́wọ́n ní kó àwọn tọ́ọ̀gì káàkiri kò sí nǹkan kan tọ́ọ̀gì ní àmọ́jú ò dáa ṣùgbọ́n tẹ́ ti fún ní anábì wa orí foundation fún wa sallallahu alayhi wa sallam mùsùlùmí tó bá wù ẹ́ pé kó jẹ́ kan nínú àwọn ẹni rere tí ó wọ àlìjánná sọ́kú tààrà tí ò sí kọsẹ̀ kankan fún ẹ máa fáwọn èèyàn ló ń jẹ torí pé wà nínú tọ́nà wọn bá fi ròyìn àwọn tí ó wà àlìjánná straight ọlọ́ni innal abrara yashrabuna min kas kana mizajuha kafura aynan yashrabu biha ibadullah yufajjirunaha tafjira يوفون بالنذر ويخافون يوما كان شره مستطيرا ويطعمون الطعام وما فاwọn yà ló ń jẹ àwọn tí wọ́n wà lè jẹ́nà nìyẹn nítorí wọn fi pé ẹ máa wà lè jẹ́nà lọ ẹ wò dáadáa ẹ ṣe gbogbo ní tí ẹ máa ṣe nígbà tó wà lè jẹ́nà ó wà nínú tó máa wà lè jẹ́nà ويطعمون الطعام wọ́n máa fáwọn yà ló ń jẹ على حبه مسكينا òǹgà náà sì máa fún oúnjẹ tó dáa ni torí pé على حبه ni pé kìí sóúnjẹ tó lè jẹ o jẹtọ da tí ọgán láìkì pé á èmi náà lè kìbọn nu èyí ṣe pé tó ti bàjẹ́ lọ́mọ ha báwọn èèyàn òun náà ṣe ọ̀kárí bàbá sì yún náà díẹ̀ díẹ̀ ni ṣùgbọ́n ìtí ó jẹ́ kọ́ wà lìjẹ́ náà tí wọ́n rẹ kọ́mọ́ ẹ̀dùn òun náà ló ń jẹ tí ọgán mọ̀ pé yẹ ẹ̀sìn tí mo lè jẹ ni. miskinan àtàwọn aláìní wa yatiman wa asira nàám wọ́n mùsùlùmí bákan bó o ṣe ń múra kan yí pé tó o bá ń bá àwọn ènìyàn yóò jẹ sábàbí tó fi wà lìjẹ́ náà bẹ́ẹ̀ náà ẹni tó bá jẹ́ kan nínú àwọn tí ó ma bọ́ àwọn ènìyàn tí ó máa fáwọn èèyàn ló ń jẹ tó sì ní yóò jẹ sábàbí kan nínú sábàbí tó fi wọná o tó rò pé pátápátá ní òkè àti sàlẹ̀ nìyẹn tó o bá sí ọwọ́ àlùjànnà tó o bá sí ọwọ́ àánú nǹkan tí máa ń gbìyàn wọná ọlọ́run ọba sọ náà rọ̀kọ̀rọ̀ nù fáwọn tí wọ́n wọná àfi ti ẹ̀yẹ́ nù ọlọ́ni máa ń salaka kún fi saqar kí ló mú yín wọnú ààyè tẹ́ wà yìí ẹ̀yìn ara nọ́tẹ̀ ń jìyà yìí iná saqara qalu wọ́n sọ pé lam naku minal musallin àì kírun tí wọ́n bá ní akírun wọn ò dákẹ́ tẹ̀mọ̀ pé nǹkan tó gbé wọn náà ń mẹ́ńṣà yẹn àkọ́kọ́ nìyẹn àwọn yìí kírun wọ́n sọ wọn ní wa lam naku nut'imul miskin àìjẹni tí máa bọ́ àwọn aláìní lóúnjẹ àì fún wọn wọ́n tó ní tó ń ṣe mọ̀ pé ọ̀ ń kọ lẹ́tà sí wíwọ́n náà wọ́n tó ní tó ń ṣe mọ̀ pé ó ti ń gba lẹ́tà wíwọ́ àlìjánná ọlọ́run ọba ń bẹ̀ ọ́ kó tèmi àtẹ̀yìn lẹ́ni tó wà àlìjánná kó sì léwa kó nìyẹn tó wọ̀ náà ẹ̀yin ọmọ yàrá lọ́kùnrin àti lóbìnrin ọ̀rọ̀ ọlọ́run la yìí ọ̀rọ̀ anábì la yìí má gbọ́ bọ́ọ̀bà rí níwájú wa rí lẹ́yìn ṣe kán mẹ́ oúnjẹ ọ̀sán ìrìn pé ah màá bọ́ ẹnìkan tí mo tiẹ̀ practice tí mo gbọ́ mùsùlùmí ìṣẹ́ tí mo gbọ́ lásán tí ò ní lò ìǹtẹ́ ń pè ní mùsùlùmí òdodo oní àlẹ́ńtọ́ gbọ́n tọ́lá ń wí àti tánà bí wí sallallahu alaihi wa sallam tọ́dẹ̀ ṣiṣẹ́ tọ́ mọ́dàbí ẹranko tí ó gbọ́rọ̀ tí ó gbọ́n títọ́ lọ ẹ jẹ́ ká lò ó búra rẹ wọn tọ́lọ̀ ń fún ẹ òkè tọ́lọ̀ ń kẹ́ ọ bọ́ọ̀bà lágbára tọ̀sán ìpítọ̀sán ìtì súnmọ́jú alẹ́ lòun wúlọ̀ kan ni títa alẹ́ fáwọn ènìyàn bọ́ọ̀bù alágbára ta lẹ́yìn ní títa àárọ̀ la fáwọn ènìyàn tó lọ́n bá fún alágbára ojoojúmọ́ fi sínú ètò rẹ pé lọ́jọ́ kọ̀ọ̀kan màá máa bọ́ ẹ̀mí kọ̀ọ̀kan lóúnjẹ kọ̀ọ̀kan ah iṣẹ́ ńlá là ń ṣe ọlọ́run bá yọ gba lẹ́sẹ̀ fún wa o torí tá a bá ṣe báyìí àwùjọ wa yóò tún padà dá sí i tá a bá dẹ̀ ṣe yóò padà tó máa burú sí náà torí pé àwọn kan wà tọ́lọ́ ń sàánú láàrin wa àwọn kan sì wà tọ́lọ́ ò tí ì fún ní nǹkan yìí gbogbo àwọn tá a wá fún yìí ẹ jẹ́ fáwọn tí ò ní ọlọ́run bá yóò fún àwa tá a ti ní àwa tá a dẹ̀ ti ní kò ní gbàǹtó fún wa lọ́wọ́ wa سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك